ọ̀gá o common error number one common error number two tọ́wọ́ fẹ́ bọ́jú yóò kàn bomi báyìí. gbogbo bíi gbogbo bíi kò ní fọwọ́ gbó omi ò sì ní débẹ̀. Ah. ọ làlùwàlà sọjọ ìrí fọwọ́ bọ́bú ọ̀rẹ́ sì sẹ́pẹ́rẹ́ ọ̀ràn tó dábẹ̀ ó sẹ́pẹ́rẹ́ ọ̀làlùwàlà ọ̀kàn ṣe dáadáa ni sọ orí tójú tó o ṣe báyìí o ọ̀làlùwàlà tó o kàn ṣe báyìí. kí ló ní kó o mọ̀ lọ ọwọ́ ẹ méjèèjì àpapọ̀ ọwọ́ méjèèjì kó o sì dáàbò ojú rẹ papọ̀ báyìí. kódà bọ́ bá fẹ́ lọ́wọ́ kan náà sáàsì rí pé gbogbo ti ń jẹ́ wò ti ń jójú rè ibi ibi tó ń wò yìí yẹn sí orí mi kò rí ibi tí irun dé rìn ibi tó irun dé òun wá báyìí wá báyìí tó ti rí ibi tẹ́ ń pè ní orí o ibi tẹ́ ń pè lójú rè o wá báyìí wá báyìí. gbogbo bẹ́ẹ̀ gbogbo tó kó sínú ní jẹ́ ojú. another common error fún mutawadi ó ní pé tó fẹ́ wẹ ọwọ́ tó fẹ́ wẹ ọwọ́ rẹ̀ kàn wẹ ọwọ́ kò ní wẹ páàmù yóò lóun ti tọ́wọ́ fi lè yọ páàmù lẹ̀ tó kàn fọ́ tọ́wọ́ yọ páàmù ẹ lẹ̀ àtẹlẹwọ́ rẹ tó yọ lẹ̀ ńgbà náà àtẹlẹwọ́ tó sàn nígbà tó bẹ̀rẹ̀ kò gbé ti àsìkò tó fẹ́ wẹ̀ ọwọ́ bẹ́ẹ̀ náà ni kí omi kọ́ má débi ìgbọ́n ọ̀rẹ́ dáadáa kọ́kọ́já rẹ̀ gan olóore fún ọ ju kọ́ má débẹ̀ lọ. ok lára mọ ẹrẹ ẹlòmíì tó wá fẹ́ pa orí wọ́n sí báyìí ṣé lóde mọ́ ẹ̀kọ́ oríire òun gborí nùnù wọ́n sí báyìí ó mú ọwọ́ ẹ̀ láti gbájú ọwọ́ ẹ̀ méjèèjì láti gbájú ó mú lọ ó sì dá padà síwájú ní tí ń pé yẹn rí nìyẹn pé báyìí ní ti àwọn obìnrin ní táwọn máa ń ṣe rèé wọ́n á la pásìnì báyìí wọ́n sì báyìí tá ń sọ fún ọ pé kó fọwọ́ la pásìnì rí ọwọ́ rẹ méjèèjì lọ́ọ́ dàdé orí báyìí ọ́ọ́ mú lọ ẹ̀yìn báyìí ó sì dá padà báyìí. mẹ́sẹ̀ máa ń parí nù. Huh? the last common error ó ní ẹni tó fẹ́ fọ ẹsẹ̀ tí ò fọ àtẹlẹsẹ̀ mọ́ tí ò fọ àtẹlẹsẹ̀ mọ́ bọ́ọ̀ bá ti yọ àtẹlẹsẹ̀ ẹlẹ̀ ọ̀ lálùwàlá o ò ní o ó ti gbọ́ kó o tún ṣe o ìdá àtàwádọ́ á fa àhàsánà àlewùdùwà nígbà tó o bá ṣàlùwàlá kó o ṣe dáadáa ni o tó sì ṣe dáadáa o gbọ́dọ̀ ṣe dáadáa ni má ṣe ní àjàmbàkù thumma kharaja ila al masjid lẹ́yìn náà ó wá jáde lọ sí mọ́sálásí la yukhrijuhu illa as-salah nǹkan kò mú jáde àfi tó fẹ́ kírun lam yakutu kutuwa tọ́ba ti ká sí pé kò sí ní tó gbé ọ lọ mọ́sálásí ju èrò lọ lam yakutu kutuwa ó ní gbé ẹsẹ̀ illa rufi'ati lahu biha daraja ẹsẹ̀ kan tó bá ń gbé báyìí wọ́n máa fi kọ́ àgbéga ipò kọ̀ọ̀kan fún wájú ọlọ́run wọ́n máa fi gba grade grade grade grade wàhútọ̀ ánihu bíhà kọ̀síhà bẹ́ẹ̀ náà sì ni wọ́n máa fi pa àṣìṣe kọ̀ọ̀kan tó ti ṣẹ̀ wọ́n máa fi pa rẹ́ fún ọ ni. àwọn afá kan sọ pé tọ́wá ti gbẹ́sẹ̀ ọ̀tún dárájà rọ́fún dárájà nù tọ́wá ti ń gbẹ́sẹ̀ òsì wọ́n máa fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́. ọ̀la tó bá dá sí pé ìrun ló gbé ọ wá mọ́sálásí ni o ọ̀rọ̀ ọ̀run là ń sọ o ok òrìtọ́ ni láàyò kúrìjù hu ilà sọ̀la tí ò sí nǹkan kankan tó gbé wá mọ́sálásí nǹkan tí máa ń gbé wá sí mọ́sálásí pọ̀ tàlímù lè gbé wá sí mọ́sálásí ìpàdé lè gbé wá sí mọ́sálásí àti nǹkan kódà inú ilé ń gbóná jẹnjẹn lọ́wọ́ ó lè gbé ọ wá sí. Si, mọ́ṣáláṣí kọ́ wá sápamọ́ kọ́ wá sápamọ́. so ọmọ gbalada tọ́ba dá sí pé ìrun kíkí sọ ló gbé ọwọ́ sí mọ́ṣáláṣí ìgbésẹ̀ rẹ báyìí yóò máa já sí àti ipa ẹ̀ṣẹ̀ rẹ̀. ẹ nìkan ni if you drive ń kọ́ if you drive tọ́ ọ bá gun mọ́tò wà ń kọ́ ìwọ̀nba ọ̀sá lè gbé mọ́tò wọnú mọ́sáàsì ìbọn páàkì síta ni ìwọ̀nba ẹsẹ̀ tó gbé láti ibi tó páàkì sí òun òní tiẹ̀ òní tiẹ̀ mọ̀nàkàì kílẹ̀ rí mi lórí ẹ̀ ẹ̀rí mi lórí ẹ̀ ó ní àdíìsì kan tó sọ pé sàbí kan wá bá nàbí sallallahu alaihi wasallam ó complain ó nílé òun jìnnà sí mọ́sálásí òun fẹ́ kó wá sí tòsí wọ́n fẹ́ sí kí ni ìkó wá sí tòsí rẹ̀ yẹn shortcut ni ó jẹ́ gẹ́gẹ́ bí ọkọ̀ gbígbó sí mọ́sálásí náà ti jẹ́ shortcut bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> ọ̀ àwọn pé kíní kan bẹ́ẹ̀ ní sáńpé ń kíyàsí tọ́ba ti jù béèrè lẹ́ẹ̀ báyìí á ti wọ́n tó jọ kò sọ́kọ̀ lásìkò náà àmọ́kọ̀ ti ń bẹ lónìí èmi wá rìnsẹ̀ bọ̀ ìwọ ń gbọ́kọ̀ bọ̀ à ìwọ ń gbádùn láìfu ẹ. ó tún wá fẹ́ gba aládájú mi lọ gbogbo ògbésẹ̀ tèmi ń gbé yẹn ní ládàá àti ìpẹ̀sẹ̀ táyà ti ń yí fún ọ táyà ìwọ jókòó nu mọ́tò ni ní kíní máa ń gbé ọ lọ táyà nìyí náà wọn ò dákọ táyà. bírèkì tó tẹ kìí ṣe lẹ́lẹ̀ ló tẹ ara o bọ̀tọ́ bá ti dé mọ́ṣáláṣí ó sá páàkì ìwọ̀n bá ẹsẹ̀ tó wọ̀ náà gbé yẹn ní tiẹ̀ ànábì wa sọ fún sọ̀hábà yẹn wípé mọ́tì torí ìyẹn kó wá sí tòsí mọ́ṣáláṣí ṣé wò mọ̀ pé tó bá ti ń gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan báyìí tó bá ti ń gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan báyìí lọ́mọ gbalada ni ọmọ ni. so lọ́jọ́ ká mọ̀ wípé bọ́ ọ bá ṣe jìnnà sí mọ́ṣáláṣí tó ti fẹ́ kírun tó tó sì gà sí pé ẹsẹ̀ lọ́mọ rìn wá lọ́mọ rìn lọ ládàrí ó pọ̀ ju ẹni tó ga sí pé tó bá ti ń bọ́ ta ní inú ilé rẹ̀ báyìí kóró ni ó sì nínú mọ́ṣáláṣí. so tọ́lá bá ti fún ọ láǹfààní kó gbìyànjú sí mọ́ṣáláṣí okú oríire. fàyìlà sọ́là nígbà tó bá wá kírun náà lamtazal alimalaika tuutu sọ́lì àlè. àwọn màláìka wọn ò ní yéé máa ṣàdúrà fún wọn ò ní yéé máa ṣe àṣàlátù fún ẹ̀yin ń sún ẹ̀wálé ẹ̀wálé ẹ̀wálé ẹ̀wálé ẹ̀jẹ̀ nǹkan sí láàárọ̀ yìí. ẹ wo gbólóhùn yẹn lamtazal alimalaika tusọ́lé àlè àwọn màláíkà ò yé máa ṣàṣàlátù fún ni fún olùkírun yẹn kí wàá lè wá ya wèrè sígbà tẹ gbọ́ pé iná lọ àwọn màláíkà ta sọ̀lú náà alànàbí ìdágúdájú àlọ́ àtàwọn màláíkà wọ́n ń ṣe ànàbí àṣekè sànàbí nìkan làwọn ń ṣe àṣé wọ́n ń ṣe é fún olùkírun náà. lámùtàzál alìmọ̀láyíká tùsọ́lì àlè àwọn màláyíká ò ní yé máa ṣe àṣàlátù fún olùkírun náà máa dáama fi mùsọ̀láhù níwọ̀n ìgbà tó wà níbi tó ti kírun yẹn níwọ̀n ìgbà tó wà níbi tó ti kírun yẹn ìyẹn ni pé tí ò tí ì fi mọ́ṣáláṣí sílẹ̀ wọ́n tún wá sọ bí wọ́n ṣe máa ṣe àṣàlàátù náà fún wọ́n mọ̀ ní àlọ́hùnmá sọ́ọ̀lì àlè yìí aláwò bá ní kẹ́ o aláwò bá ní kẹ́ ẹ. Allahumma irhamuhu aláwò ṣàánú rẹ̀ aláwò kẹ́ aláwò ṣàánú rẹ̀ sọ ti bá wà nísìn ọba láti mọ́sá ọba láti lé wa kírun àwọn màláíkà they continue to say Allahumma irhamuhu Allahumma salli alayhi kàn wá gbọ́ kiri kan yé àsàlátù ju àsàlátù lọ ìkẹ́ náà sì ju ìkẹ́ lọ sọ gbà bẹ́ẹ̀ má wulẹ̀ gbà bẹ́ẹ̀ ìyá ìyá lọ àti ìyá ìyá lọ. bọ́ọ̀ bá fẹ́ gbà pé àsàlátù ju àsàlátù lọ sọ ọ gbà pé yàjúyà lọ. bí ìyà bá jùyà lọ ṣé ìké ò ní jùkẹ́ lọ. definitely irú ìkẹ́ tí aláwo máa ṣe fànàbí wa ó ju tiwa lọ. àmọ́ ká wá sọ pé àwa náà ò ní rí ìkẹ́ lọ́túnú tàbí ká wá sọ wípé àwọn mọ̀láyíkà wọn kì í ṣe àṣàlátù fáwa náà lọ́túnù ló ti gbọ́ ẹni ìsìn látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. wàlá yazalu ahadukum fi sọ̀látín mọ̀ntàzọ́ra sọ̀lá ẹnìkọ̀ọ̀kan yín kò yéé wà kò yéé wà nínú ìrun níwọ̀n ìgbà tí ó sì ń retí ìrun náà ẹnìkọ̀ọ̀kan yín kò yéé wà nínú ìrun níwọ̀n ìgbà tí ó sì ń retí ìrun náà kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni wípé òkú ńlé ó wá sí mọ́ṣáláṣí ó wá ń retí ìmáàmù tí ó kírun fún ọ gbogbo àsìkò tó fi ń retí ìmáàmù yẹn ó ti wà nípò ẹ ti ń gba ládàá ìrun yẹn lọ lọ́dọ̀ Ọlọ́run ìtumọ̀ ènìyàn wàlá yazalu ahadukum fi sọ̀láàtìn mọ̀ntàzọ̀rá asọ̀lá tí yẹn ń sọ fún wa fọ́dílù ìntìzọ́ọ̀rì sọ̀lá fọ́dílù ìntìzọ́ọ̀rì sọ̀lá àjùlọ ọlá tó wà fún kíyàn máa retí ìrun kíyàn máa retí ìkọ́ ìmáàmù unlike ìwọ tó dá sí pé o ò ní sí mọ́sálásí o ò ní retí ìmáàmù láyé tiẹ̀ tó wá ayé gán mòlù ẹ̀ ló ọmọ ń gán irun jẹ̀mọ́ ti ẹ̀ nù. adi ani abi huraira radiyallahu anhu qal qala an-nabiyyu sallallahu alayhi wa asukọ́là alàlìmùnàfìkín mina lè fájiri wàlà ìṣá wàláwù yà àlàmúnà máa fi hímà láàtàwùmà wàláwù nǹkan báńkà mẹ́sẹ̀gì yẹn tí adéyẹmọ náà wàlà òhàbùwàn làkọ́dí hàmámtù. أن آمر المؤذن فيقيم ثم آمر رجلا يؤم الناس ثم آخذ شعلا من نار فأحرقه ala man la yakhruju ila salati ba'd adéyẹmọ lọ wo signal ọ̀dọ̀ rẹ ọ̀dọ̀ ẹ ní nẹ́tíwọ̀kì tí ń ṣe bálabàlà o adéyẹmí ni abdulfatah okay. ani abi huraira radiyallahu anhu látọ̀dọ̀ Abu Hurairah kí Allah yọ́nú sí i kọ́ọ̀là ó sọ pé kọ́ọ̀là Nabiyyu sallallahu alayhi wa sallam ànábì sọ pé laisa salatun laisa salatun asqala ala lil munafiqin minal fajr wal isha kò sí ìrun kan tí ó wúwo jù lọ lára àwọn alágàbàǹgebè ju ìrun àlùfájàrí àti ìrun ìṣáà. ṣé ó kàfin ta lọ wọ tí ń gbá ní bẹ̀yẹn. laisa salatun askola. kò sí irun tó wúwo jùlọ tó jẹ́ ìnira jùlọ nù tó jẹ́ wàhálà jùlọ. alali munafikin fún àwọn munafiki àwọn ọkùnrin munafiki kò sí irun tó wúwo jù lára wọn minale fajiri wọlé ìṣà tó tó irun fajiri. àti irun ìṣáì torí pé irun fájírì orí oorun ni ó bá wa lásìkò tí tó ti balance àsìkò tó ti ka gbogbo díà oorun rẹ o ti kà pé ah sírì tí wàá sọ̀kalẹ̀ àsìkò yẹn lọ wá gbọ́ Allahu akbar Allahu akbar ah mùnáfìkì ó nílá láti dìde lójú oorun o ní alẹ́ àsìkò tó ti rẹ bọ́dì pátápátá ni tó ti dààmú tó ti lọ òkè ó ti lọ ọlẹ ó ti lọ sàlẹ̀ géètì àárín géètì òpin géètì iwájú géètì gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin géètì ló ti tọ̀. ibi tó wá náà yìí sí báyìí pé ha ọlọ́run o ṣàánú ẹrú rẹ o tó ga sí pé tẹ́ bá gbóúnjẹ kalẹ̀ gan ẹlòmíì ò ní kàárán tí ó jẹ mọ́ tí ì sùn lọ lọ́ba tó ń gbọ́ Allahu akbar Allahu akbar mí ẹ̀ bá gẹ́ mọ̀nà fíkì káàdìdì káàdìdì. walau ya'lamuna ma fihima ah bí wọ́n bá mọ ohun tó wà nínú méjèèjì nínú ládàá ni. láàtàóhù mọ́ wọn ì bá wá kí méjèèjì wàlà ò hàbùwàn kódà kó jẹ́ pé wọ́n máa wọ́ bí ejò ni wọ́n máa wọ́ kí i ni. kódà kó jẹ́ pé wọ́n á wọ́ kírun wọ́n á wọ́. bẹ́jọ́ ṣe máa ń wọ́lẹ̀ pé tí ò bá lè rìn gan yóò wọ̀ wá síbẹ̀ wá kírun ni. làkọ́dí hàmámútù mo kúkú ti gbà á lérò pé a ní àmúra àlìmù azina pé èmi yóò pa olùpẹ̀rù ní àṣẹ lọ́jọ́ kan fáyùkìímà yóò pẹ̀rù tán yóò sì ṣe ìkọ́mà súnmà lẹ́yìn náà àámúra rọ́jù lán mo máa wá pa ọkùnrin kan ní àṣẹ yẹ̀wù mùnásà pé kó síwájú kírun fáwọn èèyàn súnmà lẹ́yìn náà àákúzà ṣú alá minnarin lẹ́yìn náà mo wá màá wá lọ mú igi iná kan igi tó ti ń jóná ok tó ti ń jóná lọ rẹ́dì ṣù'àlán minnarin igi iná kan màá lọ mú fa uharriko màá wá fi lọ jó àlámẹ́ńlá ayẹ́kùrùjù màá fi jó ilé mọ́ ẹni tí kò ì jáde wá kírun lórí. ànábì ò ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n ń sọ fún wa pé ọkùnrin tí ò bá wá kírun jàmá nínú mọ́sálásí ọ̀nà tí ń dá ó tó ọ̀nà tí yẹn máa fi jó ilé inú ilé tó wà gangan mọ́ lórí sọ fẹ́ jóná fẹ́ owó lẹ̀ fẹ́ jóná ni ẹ̀ má wọ̀ rí àárọ̀ lọ́wọ́. kẹ́ ẹ lè mọ pàtàkì ìlọ́mọ kí irun níjàmá à irun ṣubúì àti irun ìṣáì ní pàtàkì jùlọ gbogbo òrun lágbìyànjú àti lọ́mọ kí níjàmá à o ok adi sixty five ani abdullahi ibùnà umar. قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمنعوا نساءكم المساجد إذا استاذنكم إليها استأذنكم إليها قال فقال بلال ابن عبد الله والله لنمنع لنمنعهن لنمنعهن لنمنعهن wàlọ́ọ̀hí lànàmùnà òhùnà àárà fi ọ̀nà fún ni àìn àti ọ́ tọ́wá ti papọ̀ báhùn tọ́wá papọ̀ báhùn ó ti gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ògì ògì ló ti àti tòsí ara wọn ti ní ọ̀nà fún tòsí ara wọn ni ayin àti ara àràfi hálìkù ni àràfi ọ̀nà ọ̀run ni tí wọ́n bá ti wá kó méjì papọ̀ báwọn ọ̀rọ̀ gbá kí ni ọgbà sùúrù.